orúkọ mi ni Tosa Joseph mo ń ṣe iṣẹ́ àwọn tó ń ṣe building material mo ń ra tiles mo ń ra paint àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan mo tún jẹ́ artist tó máa ń kọrin. ẹ a bá sọ nípa ti okòwò mi mo ní bí okòwò tó ń lọ bí méjì sí mẹ́ta tí mo ní gbogbo ló sì ń lọ dáradára ṣùgbọ́n ní ọdún yìí mo lè sọ pé ọdún yìí ìdíwọ́ díẹ̀ wà nínú látàrí Eh, àrùn covid-19 àti endsars protest tó wáyé ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá sọ nípa ti music aspect mi mi ò fi bẹ́ẹ̀ ṣe kójú òṣùwọ̀n tó dáadáa látàrí iṣẹ́ tí mo ń ṣe eh, orin jẹ́ eh, ohun tí mo fẹ́ràn dáadáa ṣùgbọ́n torí iṣẹ́ tí mo ń ṣe orin wa jẹ́ second option tí mo ní ṣùgbọ́n lọ́wọ́ báyìí mo ti ṣetán láti fi ipá mi ràn dáadáa ọ̀pọ̀lọpọ̀ ohun tí kò fi bẹ́ẹ̀ tọ́ ló ń ṣẹlẹ̀ sí business wọ́tẹ́ pé tabawo nípa ti owó orí kí ìjọba kó ràn wá lọ́wọ́ lórí rẹ̀ mi ò fẹ́ fi bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ lọ títí títí títí ọ̀pọ̀lọpọ̀ ohun kan ni kò tọ́ ni kò fi bẹ́ẹ̀ wọ́ dáadáa tó lè nàìjíríà tó pọ̀ dáadáa mo ní ọ̀rẹ́ kan tó ń ta mọ́tò tó máa ń kó àwọn mọ́tò wá láti orílẹ̀-èdè òkè òkun tó bá kó àwọn mọ́tò wá ní ìgbà mìíràn dábàtọ̀ bíi mọ́tò bíi one eleven million ó máa fẹ́ san bíi three point five àti three point eight láti lè ṣe gbogbo clearing ní ọ̀dọ̀ custom owó orílẹ̀ yìí ti pọ̀ jù kò fi bẹ́ẹ̀ dá nípa ti career àwọn tí mo ti kọ́ ní ti ọdún yìí òun ni láti ṣe ohun tí o bá ní o láti ṣe ohun tó bá ní bákan náà ni kò máa nígbàgbọ́ nínú Ọlọ́run ohunkóhun ló lè yí padà ní ìgbàkúgbà tá bá ní kí n sọ nípa ti last year December ní ọdún tó kọjá tó bá sọ pé ọdún 2020 ó máa rí báyìí mo ní àwọn àfojúsùn fún ọdún 2020 mo ní láti mo ní gbàlérò láti ṣe bísínẹ́sì mi nípa títà àti rírà àti bí àwọn ilé kíkọ́ ṣùgbọ́n nǹkan ẹ̀kọ́ tí mo lè sọ ni pé o ní jẹ́ kí orí rẹ̀ kó pé dáadáa má jẹ́ kí ẹnikẹ́ni kó fojú tẹ́ńbẹ̀lẹ̀ àbí kẹ́nikẹ́ni sọ pé o lè di ohun tó fẹ́ dì kò sí bí ìdúró àbí ìdènà ó ṣe lè rí dandan ni ẹ tá a bá sọ nípa ti ìbáṣepọ̀ ìfẹ́ ohun tí mo ti kọ́ ní tọdún yìí lákọ̀ọ́kọ́ mo gbéyàwó lọ́dún yìí bákan náà mi ò sábà gbélé ní gbogbo ìgbà ṣùgbọ́n <laughs> bí bá wọn gbélé fún bí oṣù márùn-ún sí mẹ́rin ó le díẹ̀ máa ìparọ́ fún yín ó le díẹ̀ àwọ̀ àríyànjiyàn àwọn nǹkan tí mi ò sábà fojú rí mo rí tó mo rí tó látọ̀dọ̀ ìyàwó mi látọ̀dọ̀ ọmọ mi ni tàbá wo ti ọmọ mi àkọ́kọ́ èyí tí ó bẹ́ bọ̀ láti orí àjà ilé mi tó sì kan lẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun kan ni mo ojú rí ní ọdún yìí ó nígbà kan tí mo lọ sí ìrìn àjò kan tíyàwó mi pè mí tó ní ọmọ mi àkọ́kọ́ pé ó jókòó sórí gáàsì ó rí bákan bí tí mo wà ó fẹ́ bomi tútù sí mi lọ́kàn ṣùgbọ́n mo kọ̀ ṣe bí ọkùnrin nígbà tí mo rí gbogbo ìrora tó ń jẹ ó dùn mí ohun ọ̀pọ̀lọpọ̀ ni mo kẹ́kọ̀ọ́ ní ti ọdún yìí ẹ ní gbogbo àkóhun máa ń gbélé ṣòye yín kò rọrùn kò rọrùn tá a bá sọ nípa ti ìfẹ́ kò rọrùn ohunkóhun nípa ti ayé tí mo ti kọ́ ní ti ọdún yìí alákọ̀ọ́kọ́ ni pé káfọ́lọ́ ń ṣàkọ́kọ́ ní ohun gbogbo tá a fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àrùn ló wà ń bẹ̀ yẹn tó lówó tó lówó jù wá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní ló wà dáadáa ṣùgbọ́n àwọn wà níbi lọ́jọ́ tòní ọlọ́run ní àkọ́kọ́ orúkọ mi tó sá Joseph èyí ni àwọn ìrírí mi fún ọdún twenty.